9 FM. Your feel good radio. tún káàsán níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wa àkú bójú ọjọ́ ṣe rí apá abolóka yìí mọ́ ṣèdí iṣẹ́ ni lágbára Elédùmarè àkúkú ní ṣìṣe iṣẹ́ wa ò ní dìṣẹ́ bójójú ọ̀nà òun ló ka yín mọ̀ lágbára Elédùmarè ẹ ní rárin dànù torí wọ́n ní ọ̀gángan ọ̀nà báyìí òun la lákẹ́dù ń sọ ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè èdè tún ń bẹ lúgbìlúgbì nù kànga mi lọ́sàn-án òní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ẹ jẹ́ ká lọ tààràtà ìpínlẹ̀ Ògùn la máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tọkọ ń bọ̀ kì wọ́n ní mo lè fòyí mo lè fòyí ó ń là kéré fi ń dáńtàn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ gbẹnutàn mọ́ àwọn adigunjalè kan lọ́wọ́ o lásìkò eléyìí tí wọ́n lọ ṣe ìkọlù sí ibùdó ìfiniwọ̀sí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe wọ́n ní ọ̀kan lára àwọn adigunjalè ó gbẹ̀mímì ẹgbọ̀ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn-án òní ẹ jẹ́ ká lọ eléyìí náà ó kọ sísọ ó gbẹnután nípínlẹ̀ edo wọ́n ní a kì í jòkè lé bọ̀rọ̀ kìnní sọ pé a rí fàkó ẹ̀yí èèyàn eléyìí tẹ́ máa lọ ń kàn sí àwọn èèyàn wípé ẹ dákun dábọ̀ mo fẹ́ jápa mo fẹ́ ta kọ́ṣọ́ sókè òkun ẹ máa wá lọkàn sí àwọn éjẹǹtì ẹlẹ́sìn mìrìn wọ́n ní kẹ́ ẹ ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sí sọgbẹnu tán nípínlẹ̀ Edo ni o wọ́n ní ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ayédèrú ògùn àdàmọ̀dì abániṣètò òrìnnà kan ńgbà tó lu arábìnrin kan tó lù ní jìbìtì owó tó jẹ́ lò ó mílíọ̀nù mọ́kànlá eleven million naira ẹ gbọ́ lọ́sùn òní náà ni eléyìí náà ó kọ sísọ ó gbẹnutọ́ o ló ní kọ́ńbọ́ọ̀kì kí ni ká tún pe léyìí wọ́n ní ẹni agbójú òkùnlé kò mà jẹ́ ní agbá kí ni ká tún ti pe léyìí òjíṣẹ́ ọlọ́run kan màmárè apostle abraham ó ní wọ́n sọ pé ní báyìí o ó ti ń ṣẹ́jú pàkó lákọlò àwọn agbófinró nígbà tó lu ọmọ ìjọ rẹ̀ ọmọ ìjọ ní bàbá wánú olúwa ẹ dákun dábọ̀ ẹ bá ń ralẹ̀ bàbá sì ní kó mú mílíọ̀nù méjìdínlógún etí mílíọ̀nù kó mú wá wọn ní lẹ́yìn tí elégbèrègbè télégbèrègbè èyí ilẹ̀ ọmọ ọjọ́ orí èyí owó wọn ò dá padà fún ẹgbọ̀n lọ́sàn òní náà ni lórí ìròyìn tó kọ sísọ ẹ jẹ́ ká lọ tààràtà ó kọ sísọ ó gbẹnu tọ́ ò ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ arákùnrin kan màmá rèé òun ló ké gbàjarè nílùú àbújá oníṣẹ́ erémi tẹ́ ń wò yìí adigunjalè lásán lèmi o èmi kì í ṣajínigbé ramrọba yàtọ̀ sí kidnapper ẹgbẹ́ wo ló dà ń bẹ̀ èwo ni mọ́sán nù mọ́sán ẹ gbọ́ lọ́sàn òní náà ni lórí ìròyìn tó kọ sísọ eléyìí àtàwọn míì òun la kó wá ẹ̀yìn ẹkọ̀ múkàlẹ́ tó kẹ́ múkàlẹ́ tọmọ kẹ́ ẹkàn máa bá wa bọ̀ lọ́sàn tòní kájọ máa fetí gbéyàwó ẹ̀ ló bó ṣe ń lọ gangan ó kọ sísọ. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ̀ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa years òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. pẹ́tẹ́ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ jẹ́ tó bá di ká àgbẹ̀ ó kó àgbẹ̀ ó jèrè. ta ló ń fi wọ́n wéra wọn. òun àti ta ni níwájú ta ni òkè téńtélẹ́gbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ̀ ní wà. bí ọ̀rọ̀ bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ. ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa san ẹ sì lè fi oṣù mẹ́ta mẹ́fà ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu january twenty five ọdún yìí làǹfààní yìí máa wá sópin o pfepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five Sixty-five. Àjọbí, àjọbí, àjọbí, àjọbí, àjọbí. Ó ń lọ. Iwájú ló ń àjẹbí trado medical company limited ọ̀gbọ́ngòrí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. àwọn oògùn òbílẹ̀ ilé iṣẹ́ àjẹbí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apatapìtì apìtì pátá. ó le koko. bákan náà ni báṣkì ọ̀jẹ̀dí oògùn tí ń ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mùsítáífò oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí trado medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba ńlá wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òdi òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ ìpàdé ọ̀sẹ̀ kan òru kan nínú ìrìn àjò forty one days sustain and prayer ọlọ́dọọdún tí ọlọ́run pàṣẹ fún wòlíì sáàmù olú alóba bàdá mi mọ́gò tá a ti fún ẹrẹ́ rẹ̀ sátidé àti sọ́ndé ọ̀sẹ̀ yìí ni saturday twenty seven and sunday twenty eight gba gbogbo rẹ̀ padà. nínú ìrìn àjò forty one days àkànṣe ọ̀sán kan òru kan ní jesus city ọlọ́run sáàmù olú alọ́ ní kó wá gba ìkólọ́ rẹ̀ padà. gbogbo ẹni tó ti jà ó lólè ògo wọn máa tí ẹ̀mí ọlọ́run yóò máa torí rẹ dìde ìgbéníjà gba ẹ̀tọ́ rẹ ire ìrànlọ́wọ́ ìgbédìde rẹ padà ìwọ́sẹ̀ ti máa bọ̀ kájọ gbàdúrà níbi tí àdúrà ti ń gbà nípasẹ̀ pé olólórí wòlíì sàmúlò àlọ́ bàbá adámimógo pẹ̀lú ọ̀pọ̀ olórí ẹ̀mí bíi táíwò òjòdù tèmítọ́pẹ́ ọmọ alágbàwí kẹ́mi ríogbò ẹ̀ má gbàgbé àyẹ̀wò náà wọ́n kan sẹ̀lẹ̀ máa wà láti rí wòlíì lọ́jọ́ sátọ̀dẹ̀ twenty seven àti sunday twenty eight jan gbogbo ẹ̀ ní cac grace of mercy adámimógo jesus city ìbẹ̀jùlẹ̀ kí ẹ̀pẹ́ expressway ìlàmìjà village aláró lagos nínú pàdé ọ̀sán kan orúkọ eléyìí ni lọ́sẹ̀ yìí gangan a máa gba ẹ̀kọ́ rẹ̀ fún ọ lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ delta ká kọ́kọ́ fi ṣíṣọ lójú ẹ̀ o níbi tá a ti rí kà wípé ẹ̀yí èèyàn eléyìí tẹ́ ẹ̀ kì í mọ bí wọ́n ṣe ń wẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ máa ń lọ wẹ̀ lódò ìyẹn adágún odò tí ìgbàlódé tá a mọ̀ sí swimming pool lójú ọ̀nà àti máa fi sórí ẹ̀rọ ayélujára tiktok wọ́n ní kẹ́ ẹ ṣọ́ọ̀ṣì òye ẹ̀ gbélé yìí o ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ delta níbi tí a ti rí kà wípé àwọn ọmọbìnrin méjì eléyìí tó jẹ́ pé orúkọ wọn kò tí ì di mímọ̀ títí di àkókò yìí òun ni wọ́n ti rì sódò tí wọ́n sì ti mómi yóò lágbègbè ugeli níjọba ìbílẹ̀ àríwá ugeli ní ìpínlẹ̀ delta gẹ́gẹ́ bí aṣeríkà lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán wọ́n ní àwọn ọmọbìnrin méjèèjì òun ló jẹ́ wípé wọ́n ní àwọn ọ̀rẹ́ méjì kan eléyìí tó jẹ́ ọ̀rẹ́kùnrin tó wọ́n porúkọ ìkan goodluck wọ́n sì pè kan ní daniel wọ́n wá ní àdéhùn eléyìí tí ń bẹ láàrin àwọn ọmọbìnrin méjèèjì àtàwọn ọmọkùnrin méjèèjì ọ̀hún ni pé ẹ̀yin ọ̀rẹ́ wa tẹ́ jọ́kùnrin wa jáde o wọ́n ní àwọn ọmọkùnrin náà wọ́n sì gbà láti gbé wọn jáde wọ́n ní ní kété tí wọ́n débi tí wọ́n ti fẹ́ máa gbatẹ́gùn níbi tí wọ́n ti ń gbàfẹ́ wọ́n bá ní àwọn ọmọbìnrin méjèèjì yìí ìṣe wọ́n sáré mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ ti mọ àwọn fóònù dondẹ́dondẹ́ òun ni wọ́n yọ síta o ó di lẹ́lẹ́lẹ́ lójú òpó ayélujára tiktok débìí pé pé kí wọ́n lè wà nínú odò níbi tí wọ́n ti ń lúwẹ̀ẹ́ kán lè dà síbẹ̀ lórí ayélujára kí wọ́n fi mi orí ayélujára lògbòlògbò ṣùgbọ́n wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ọ̀rọ̀ padà ó padà ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ ó gbẹnu tán mọ́ wọn lọ́wọ́ o torí pé bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ọmọbìnrin méjèèjì wọ́n ti mu omi yó wọ́n ní ní báyìí òkú àkọ́kọ́ nínú wọn wọ́n ti rí yẹn yọ o ṣùgbọ́n ìkejì títí di àkókò yìí wọn ò tí ì rí yọ wọ́n wá ní ní báyìí inú àwọn ọmọ méjèèjì àwọn ọmọkùnrin eléyìí tó kó wọn lọ síbẹ̀ torúkọ kan jẹ́ Goodluck tí kan jẹ́ Daniel wọ́n ní ní báyìí o Goodluck ó ti wà lákọlò àwọn agbófinró ó ti ń ṣẹ́jú pakopako ṣùgbọ́n eléyìí Daniel ìyẹn ó ti nà pápá bora ẹni bímọ kó tọ́ o lágbára Elédùmarè láabi òní kọ́gun sọ́ọ̀dẹ̀ wa ó kọ sísọ ó gbẹnu o ló ní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká máa bọ̀ nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sí sọgbẹnutọ́ ń bẹ̀ níbi tí a ti rí kà wípé àwọn adigunjalè kan rèé o ọ̀rọ̀ ti kọ́ sísọ gbẹnutọ́ mọ́ wọn lọ́wọ́ níbi tí a ti rí kà wípé ibùdó ìfiniwọ̀sí ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Abe Hostel ní Òde Rẹ́mọ níbi tó jẹ́ ibùgbé fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tá a ti ń ni nípa ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde tí wọ́n pè ní Gateway ICT Polytechnic ṣàpàdé òun ló jẹ́ pé rúkèrúdò ó mà wáyé ń bẹ̀ wò nígbà tí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ gbẹnu tán mọ́ àwọn adigunjalè lọ́wọ́ nígbà tó jẹ́ pé àwọn adigunjalè yìí ó ní wọ́n lọ síbi tí àwọn ọmọ náà tí wọ́n ń wọ̀ sí láti lọ lọ́ wọn lọ́wọ́ gbà kí wọ́n sì jà wọ́n lólè dúkìá ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tán mọ́ lọ́wọ́ torí pé àwọn ọlọ́pàá wọ́n padà bá wọn ń bẹ̀ gẹ́gẹ́ bí aṣíwárìkà wọ́n ní ní báyìí o ẹnìkan lára àwọn adigunjalè eléyìí torúkọ rẹ̀ tí ò tí ì di mímọ̀ báyìí òun làwọn ọlọ́pàá ti yìnbọn pa o lásìkò tí wọ́n ń gbìyànjú láti máa wọ̀yá láàjà pẹ̀láwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí aṣeríkà lórí ìròyìn tó kọ sísọ wọ́n ní láago kan àbọ̀ lóru òní gangan òun ní àwọn afurasí adigunjalè tó ń lọ bíi mẹ́rin òun ni wọ́n lọ sí ibùdó ìfiniwọ̀sí tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ náà láti lè lọ wọn lọ́wọ́ gbà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn àwọn ọlọ́pàá wọ́n padà bá wọn ń bẹ̀ tó sì wá jẹ́ pé wọ́n ṣínà bọmbulẹ pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n fìjà pẹẹta ṣùgbọ́n wọ́n padà fi ọwọ́ kékeré wọ́n fi gbà ńlá o wọ́n ní ní báyìí àwọn kan náà nù wọn pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára nígbà tó jẹ́ pé ìkan nínú wọn ì ìyẹn gbẹ́mìí mì lójú ẹsẹ̀ nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́ta eléyìí tí wọ́n na pápábọ́ra pẹ̀lú ọgbẹ́ ìbọn lára bá a bá rí ẹnikẹ́ni àbí èèyàn kéèyàn tó ní ìròyìn tó jẹ́ ojúlówó nípa àwọn kí wọ́n má tẹ̀tì láti fi tó àwọn ọlọ́pàá láti fi tó wọn létí ó kọ sísọ ó gbẹ̀nù tán ká lọ tààràtà sípínlẹ̀ Delta ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ ń bẹ̀ ó ń sọ pé kí nìka ti pelé yìí gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni pásítọ̀ kan rèé o òun ló ti ń ṣẹ́jọ́ pàkópàkó lákòlò àwọn agbófinró látàrí pé ó lu ọmọ ìjọ rẹ̀ kan ní jìbìtì owó tó jẹ́ mílíọ̀nù méjìdínlógún wọn ni gẹ́gẹ́ bí aṣeríkà owó tó jẹ́ mílíọ̀nù méjìdínlógún orúkọ pásítọ̀ náà òun ni wọ́n pè ní apostle abrahamu tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run àgbà ìjọ kan eléyìí tó jẹ́ ti ìgbàlódé ṣùgbọ́n tí wọn kò dárúkọ rẹ̀ lágbègbè kan tó wà níjọba ìbílẹ̀ àríwá ugeli ní ìpínlẹ̀ delta wọ́n wà ní ní báyìí gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tọ́rọ̀ ń ṣojú rẹ̀ ẹ ṣe sọ tó sọ pé kí wọ́n má dárúkọ òun òun ló sọ̀rọ̀ wípé pásítọ̀ wọ́n ti ń fi ọ̀rọ̀ pó lọ́fun pọ̀ báyìí o níléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ nílùú àṣàbà olúlu ìpínlẹ̀ delta wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ìjọ rẹ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní goodluck wọ́n nìyẹn fẹ́ ralẹ̀ ìyẹn bá pe pásítọ̀ wípé pásítọ̀ ẹ dákun dábọ̀ ẹ bá mi ralẹ̀ wọ́n ní pásítọ̀ sì sọ pé kó mú owó tó jẹ́ mílíọ̀nù méjìdínlógún eighteen million naira kó mú wá o kí wọ́n lè bá a fi wọ́n wá ní láti ọdún ọdún 2023 ọdún tó kọjá òun ni Goodluck ló ti fi owó ṣọwọ́ sínú àpò ìṣúná pásítọ̀ tó sì jẹ́ pé títí di àkókò yìí kò rẹ́jẹ̀ kò rómìnira èyí owó kò rí èyí ilẹ̀ wọn ò gbé fún wọn wá ní nígbà tó di pé kíní ọ̀hún bí arákùnrin ọ̀hún tó bí nínú tí àkókò ń gorí àkókò tọjọ́ ń gorí ọjọ́ òun ló bá lọ sọ́dọ̀ àwọn agbófinró wọn wá ní ní báyìí àwọn agbófinró wọn ti pè pásítọ̀ wọn ní ṣáájú àkókò yìí náà òun ni ọ̀gbẹ́ni Goodluck ti ń sọ pé bẹ́ẹ̀ bí tí ò bá pé rà ó yẹ kó fẹ̀yìn fẹ́ lẹ́yìn ní mílíọ̀nù méjìdínlógún etí mílíọ̀nù òun dà wọ́n ní lẹ́yìn òrẹ́yìn pásítọ̀ ń fò ní òun fọ̀ ládọ́là wọ́n wá ní ìkùnà láti dá owó padà fún arákùnrin Goodluck òun ló ṣokùnfà bọ́rọ̀ ṣe dé o sọ́dọ̀ àwọn agbófinró ó kọ sísọ ó gbẹnután o ló ní kọ́ńbọ́ọ̀kì láti bẹ̀ ẹ̀já tún wojú ọjà. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. oh yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind find new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero Abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àgbò tó fẹ́ ìrìn lọ. agbára ló lọ mú wa. first january tún dé o. ilẹ̀ oko la wá ń tà o. mo jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí. ilé ìrẹ̀gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí sàṣà èmi àjànàkú tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́báfẹ́mi owó dé. ilé alára wà ń bẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ green garden. ilé alára wà ń bẹ̀. ẹni mọ̀ bẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ three hundred thousand five hundred thousand rán sante eka kan. ó fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ̀ lajì. four hundred rántó di di eka eka méje àbọ̀rẹ̀ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ kára lẹ̀ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ìparí oṣù january ranfani má dópin o. four january agro investment limited and sarudin house pepsi kwari lábẹ́òkúta zero nine one three 907977. ẹ káàbọ̀ padà ó sì ń tẹ̀síwájú ó kọ sísọ ó gbẹnu tán nìkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìpínlẹ̀ edo ni mo wà níbi tí atiríkà wípé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ edo ó ti ti arákùnrin kan ò ẹni ogójì ọdún torúkọ rẹ̀ ń jẹ́ david ibiso lórí ẹ̀sùn wípé ó lu arábìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ josephine ní mílíọ̀nù mọ́kànlá owó náírà lórúkọ wípé òun fẹ́ bá a ṣètò ìwé àṣẹ aláṣẹ ìrìnnà lọ sílẹ̀ amẹ́ríkà ọ̀gbẹ́ni ìbísòyí òun ló jẹ́ pé wọ́n ṣe àfihàn rẹ̀ níwájú àwọn akọ̀ròyìn papọ̀ pẹ̀lú àwọn afurasí mẹ́rìnlá eléyìí tí ọwọ́ tó lórí ẹ̀sùn ìjínigbé ìdígunjalè lílu ní jìbìtì àti ìgbésẹ̀ láti gbẹ̀mí ọmọnìkejì nígbà tó wá ń fi tí wọ́n ń ṣe àfihàn wọn níwájú àwọn akọ̀ròyìn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà sp chidi nwambuzo jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti tó arákùnrin arákùnrin náà tó sì jẹ́wọ́ pé ìṣe ló lu ọmọbìnrin Josephine ìṣe ló lù ní jìbìtì wọn ni ohun tí kò jẹ́ òun ló ń pera rẹ̀ ohun tó sì ń pera rẹ̀ níwájú ọmọbìnrin náà àkọ́kọ́ ó sọ pé oníṣègùn òyìnbó òun lòun ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó sọ pé òun jẹ́ ẹni tí ń bá wọn ṣe ètò gbogbo láti rìnrìn àjò lọ sí òkè òkun tó sì jẹ́ pé láti pàṣẹ bẹ́ẹ̀ olù arábìnrin ọ̀hún ní mílíọ̀nù mọ́kànlá jìbìtì ìyẹn eleven million naira lójú ọ̀nà lọ́nà àti jẹ́ kó lè rìn àjò lọ sókè òkun wọ́n ní bí àkókò ṣe ń lọ ilé òun lọmọbìnrin yìí ló wà èyí ibi tí wọn yóò ti tẹkọ̀ létí lọ sókè òkun kò tiẹ̀ fojú gan ní ibẹ̀ débi tí yóò tàtàré lọ sókè òkun alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Bright Edafe ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó sì jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o ọ̀gbẹ́ni náà iṣẹ́ ló ń lu àwọn èèyàn ní jìbìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan òun ló jẹ́ pé wọ́n ti kó sínú ìkẹ́kùn pẹyẹpẹyẹ rẹ̀ níbẹ̀ ló ti wáá fi ọ̀rọ̀ àmọ̀ràn ṣọwọ́ sí gbogbo àwọn èèyàn eléyìí tó jẹ́ pé gbogbo nǹkan tí ó bá fẹ́ ná wọn òun ni wọ́n fẹ́ fún láti lè fi lọ sókè òkun ibẹ̀ ló ti wá ń sọ pé ẹ jẹ́ ká wà lójúfò tójú tìyẹ́ òun làparò òfin ríran ló ní belenja ó ti kọ sísọ ó ti gbẹnu tán mọ́ lọ́wọ́ báyìí ẹ ẹ jẹ́ ká mú eléyìí náà lóní kọ̀ọ̀kọ̀ọ̀kan níbi tí a ti rí kà wípé ògbóná gbòǹgbò ọ̀daràn kan lólúlu ilẹ̀ wa Àbújá torúkọ rẹ̀ ń jẹ́ Chinaza Philip Okoye lọ́jọ́rú àná ti sọ̀rọ̀ wípé adigunjalè pọ́ńbélé òun lòun o òun yàtọ̀ sáwọn ajínigbé nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ṣe àfihàn àwọn afurasí lórí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní olú ìlú ilẹ̀ wa ti nasa òun ló sọ̀rọ̀ wípé ohun tí àwọn máa ń ṣe òun ní pé ìdigunjalè lójú pópó òun làwọn ń ṣe àwọn á dá ọkọ̀ dúró òun á sì gba ọkọ̀ lọ́wọ́ ẹni tó ń wá wọn á sì gbé sá lọ àwọn á wá gbé e láti ìlú àbújá lọ sí ìpínlẹ̀ kánò láti lọ́tà ó wà ní irúfẹ́ eléyìí òun làwọn fẹ́ ṣe lọ́jọ́ tí ọ̀rọ̀ náà náà tó padà kọ sísọ máwọn lọ́wọ́ zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine òun lójú òpó tó já sí akọ àbí ẹsùn sẹ́yìn ń di rédíò yẹn tàbí kẹ́ ẹ pa rédíò yín pátápátá kẹ́ ẹ sì lọ tààràtà síhun tẹ́ ẹ fẹ́ dá sí ẹ káàsán o. ẹ lọ ẹ káàsán. orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá sà. ẹ máa kú ètò orúkọ sísọ. yes sir orúkọ tèmi ní true salad púpọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ láti iléeṣẹ́ àwọ̀. ìtumọ̀ fẹ́ dá sí òun ni pé a lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn yẹn bí àwọn adigunjalè tán lọ ká àwọn ọmọléèwé mọ́ yẹn àwọn tó kù àṣírí wọn á tú wọn á tú wọn lágbára Ọlọ́run ṣẹ́kù ètò. ẹ ṣeun àdúpẹ́ ẹja wẹlú mi ń bẹ̀ zero eight one eight one one one ten seventy nine àti zero eight one five four three two ten seventy nine ṣáwọn èèyàn wà ní Facebook òun ló já sí apá bíi hello ẹ káàsán ẹ káàsán sà. ẹ káàsán ẹ kó ètò. yes sir. orúkọ mi yàkú ìgbàràpá láti máa tó àbẹ́òkúta eléyìí tó ń fẹ́ dá sí ìròyìn tẹ́ kadigunjalè náà sọ pé òun kì í ya yínigbé àtagínigbé àtagigunjalè owó ló dá mbẹ. <laughs> pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn eléyìí tó bá tún gbọ́ àwọn tó bá tún kùn náà tó ń ṣerú iṣẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnnà àṣírí wọn á máa tú ẹṣẹ́ pé tó lè ṣẹ́ ní ìlú jóná kàmáṣẹ́lá honourable Jelil Lateef pásítọ̀ tó lu ọmọ ìjọ ní jìbìtì ó kọ sí sọ o mo rò pé àwọn pásítọ̀ ẹ ó yẹ kí pásítọ̀ kí wọ́n dá owó padà ẹ ṣeun ẹ kú ètò hello. hello ẹ káàsán. ẹ káàsán sà. ó kọ sí sọ o. ó kọ. orúkọ tèmi fi ẹdùn síndódó láti jẹjà. Oh, yeah àwọn ọmọ méjì obìnrin tó lọ sínú sinmi fún tó kú sínú odò yẹn mm. ẹ̀yin náà máa wo orúkọ bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan náà ọmọ ọ̀sìn kò sí nǹkan tó ṣe é mọ̀ nǹkan tó lè mẹ́mìí lọ mm. wọ́n á máa ṣe tiktok wọ́n á máa ṣe facebook wọ́n á máa ṣe gbogbo ẹ̀ wo nǹkan yẹn mm. ọmọkùnrin kan tó kù tó sá lọ ẹ̀kọ́ ilé ọṣẹ́ ọlọ́pàá kan wà rí o kó lè jẹ́kọ̀ọ́ fún wọn tó kù o ẹ kú ètò. ẹ ṣeun àdúpẹ́ azeez adékúnlé ọmọọba ọmọ ìjọ ń sà ẹ káàsán ó kọ sísọ. ó kọ sísọ. evangelist kẹ́hìndé fàtẹ́rù mò ń pín láti ìlàrú. gbogbo ìròyìn fẹ́ kó alọ́sàn yìí ló kọ sísọ. Hmm. ṣùgbọ́n ẹ̀dùn mo fẹ́ kọ sísọ ni tọ̀rọ̀ ti pásítọ̀. ṣé ẹ rí tá a bá ń sọ nípa ọ̀rọ̀ pásítọ̀ hmm. ṣé ẹ rí kì í ṣe gbogbo èèyàn ní pásítọ̀ o hmm. àfẹnujẹ́wà gidi tòótọ́ tó jẹ́ pé ọlọ́run pè kò gbọ́dọ̀ hùwà tí ò dáa níbo láti lè rí inú báyìí so àwọn míì wà tó jẹ́ pàfẹnujẹ́ ni Hmm. a fẹ́ kí ìjọba kan ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa hmm. ẹni tó bá ti hùwà ibi tó hùwà tí ò tọ́ ìyà tó tọ́ ni kọ́ máa fi jẹ́ kọ́ máa kó bá àwọn tó kù ẹ̀ṣẹ̀ pé tó kọ sísọ. ó kọ sísọ òun náà la fẹ́ fi ká díẹ̀ lọ́sùn ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ babájídé adéhùnmí ever blessing tá a jọ ṣe tó fi dùn tó fi ní gbọ́gbọ́nú ẹ pàdé àwọn ọkọ̀ míì bó bá di lọ́la èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbà èdè mo pa mi dé ó dàbọ̀ ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. fresh one oh seven point nine fm. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbáláwa nílùú abẹ́òkúta. gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn ilẹ̀ ti hàn káà ti hàn oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sòhàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí kò ṣẹlẹ̀ rí. gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún yìí máa ra mọ́tò lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí ra alẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o. Hmm, ǹjẹ́ yóò ṣeé ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń farada ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ̀ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ń kọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn. àmọ́ bí èmi àti kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú denudenu láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí à ń rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọọba adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ Jacob's Royal Touch home and property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sales subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún 2024 iléeṣẹ́ JR ti ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramàndá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni o gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣetán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún twenty twenty four láti di onílẹ̀ kó má bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ zero eight one six nine one two three two one four zero eight one six nine one two three two one four tàbí zero nine zero five zero nine three five one three seven zero nine zero five zero nine three five one thirty seven nínú yàrá agodo pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ ní twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò náà ìyá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ará ilé kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí. bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjì ìjàṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí inland sales àmọ́ eléyìí tí a gbé wá fún ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty four tún lékenkà lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi tayọ̀tayọ̀ já yín sí pé iléeṣẹ́ JRT ti dá ilẹ̀ five five hundred naira padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé five five hundred naira ni ẹ máa máa dá fún ọdún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń béèrè pé ṣé lẹ́yìn ọdún kan yìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba ilẹ̀ wọn rárá o láàrin oṣù mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tí ẹ bá ti ń ṣe déédé ni ẹ máa ti gba ilẹ̀ yín ẹ ó sì ní àǹfààní láti máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù tàbí bí ó bá ṣe yọ sí yín lọ́wọ́ lẹ fẹ́ máa dá owó yín fún ìdí kan tàbí òmíràn àyè náà ṣí sílẹ̀ fún yín gbogbo ènìyàn ní àǹfààní yìí wá fún o pábánbárì ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun wá ni pé láti ràn yín lọ́wọ́ mú ìpinnu yín ṣẹ láti di onílẹ̀ ní ọdún 2024 yìí iléeṣẹ́ JRT máa bá gbogbo èèyàn san owó ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn túmọ̀ sí wípé nínú ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ owó ọ̀sẹ̀ méjì lásán ni ẹ máa san ọ̀sẹ̀ méjì tó kù iléeṣẹ́ wa yóò bá yín san lọ́fẹ̀ẹ́ hmm, ìrànlọ́wọ́ ńlá ni o ó wá kù sí èmi àti ẹ̀yin lọ́wọ́ láti sọ wípé lọ́dún ìṣẹ́ I no go gree for anybody I must become a land owner. fún two fifty square meters ilẹ̀ wa ti funab alabata road tí à ń pè ní Jacob Scott mega city tàbí ilẹ̀ tuntun wa ti àwòwò owó ojúmọ́ five five hundred naira ni ẹ máa máa dá tó bá sì jẹ́ ilẹ̀ wa ti ọ̀bádá ni tí à ń pè ní kò rí sugar estate seven seven hundred naira ojoojúmọ́ ni ẹ máa máa dá lákòótán ẹ má gbàgbé wípé àǹfààní twenty percent discount ṣì wà fún gbogbo stage ilé kíkọ́ èyíkéyìí tí ẹ bá fẹ́ ṣe ìbáṣe roofing bíi gerald painting tiling pop àbí construction èyíkéyìí tí ẹ bá ti ní ìpinnu láti ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty four yìí twenty percent discount wà fún gbogbo ẹ̀ ọdún twenty twenty four tèmi àti tiẹ̀ ni láti ṣe rere no gree for anybody sẹ́. ẹ ṣeun ìyá wa nítòótọ́ ẹyẹ méjì ń jàṣà kò ṣẹlẹ̀ rí ni ọlọ́run ọba rán sí wa ní àsìkò yìí láti jẹ nínú àǹfààní ìbẹ̀rẹ̀ ọdún yìí kàn sí ilé